everyone welcome to Tony Talks happy new year thank you all for 2023 and i wish you all the best in 2024 may this coming year be filled with success happiness and all the things that make life beautiful we wish you and your family a year with um, um prosperity and wonderful surprises and thank you all for 2023 and uh, a blessed one for 2024 thank you all ó ti mọ lára pórí sí bí wèrè ẹ̀rí ẹ̀rí agídí pọ̀ agídí pọ̀ wèrè ẹ̀rí wèrè sọ̀rùn ẹ̀rí ẹ bá ń gbórí ẹsẹ̀ kó jọ ẹ̀rẹ́ nu ẹ̀ agídí yẹn pọ̀ torí ẹ̀ ní ẹ̀rí ẹ̀rẹ́ nu ẹ̀ hmm, ẹ̀rẹ́ nu ẹ̀ Tókunbọ̀ bọ́lá máa fi ṣàsùn lọ́la sórí wì ṣé wọ́n ṣe gbé ẹ̀ máa fi ẹ̀ ṣàsùn lọ́la sórí sórí sórí ó ti lágídí ó jọjù ó jọjù ó jọjù jọjọ ìkejì yẹn yẹn gentle ẹ máa fi yẹn jà màlà àti ẹja hmm. màálù ẹran gbogbo ayé lélẹ̀ alpha màálù bọ́ sí bí. báyìí lẹ́yìn màálù yìí. tá a lè ṣe ẹ̀ka yìí náà lè máa mú bẹ́ẹ̀ lè ń pa ọ máa gbọ́ èdè yìí kó sọ fún àwa ti wà ilé ọdún ilé ọdún la wà bọ́ síta ẹ̀gbọ́n tó kún bẹ bó ṣe ń ṣojú ṣe ń ṣojú káíkáí ṣe ń ṣojú káíkáí ẹ ṣe ń ṣojú káíkáí. àwa ti wà nílé ọdún kí ló kàn wá kí ló kàn mí kan pẹ̀sìn màtá àwa ti wà nílé ọdún ilé ọdún gbó ọlára máa ń ṣọdún lẹ́yìn yí ojú mi síbi kẹ́rí mi dáadáa ó ti wà ń bí la máa ṣọdún ẹ tókùnbọ ni tókùnbọ la máa fi ṣe àṣọ òbí ká fi ṣe àṣọ kẹ lè mọ gbogbo ẹ ti wà nílẹ̀ tọrọtọrọ ẹ káàrọ̀. mama mama mi ní wáyìntì àwọn àwọn pípù ṣẹ̀rí ata ti wà lá ṣẹ̀rí gbogbo nǹkan ti wà lọ́la gbogbo ẹ̀ ah, èmi máa ń sọ pé màá ní síbi ilé mi báyìí ẹ rí ẹ rí síbi alẹ́ sísè ọba ńlá ni àwòrán ayé ah kí ló dé ọmọ mi ló ń tanná ṣé o mọ tẹni David máa kó ṣe. Hmm? jíjẹ mímú dúró ọ̀hún lọ́la báyìí ṣe rí. àwa ti rédíò ọdún lẹ̀ lókàwé anytime ni márẹ́dì lẹ́yìn lọ́la báyìí. àwọn ò ní táì wà ń bí a máa ṣọdún àwọn máa ṣẹ́ ṣọdún kí ló kàn wá tó kú bọ̀ happy new year tàwa mo ti wà nílé ọdún ẹ fẹ́ kí n mí ìsílẹ̀ ẹ bá mi sí ilé ọkọ mi ẹ fẹ́ kẹ́ ẹ wá lé ọdún àwa ti wà ń lè no lọ́bẹ̀ láwọn tó mọ family house fún wọn sixteen years ago nílé gbogbo èyí tẹ́yìn ṣe ń ṣe wòrì kiri sixteen years ago sixteen sixteen years ago sixteen kí o ti rí sixteen years ago ilé abúlé làwọn àyè ilé wa lábúlé kí o ti yẹ ilé wa lábúlé ẹ wo mọ́tò mi mo gbádùn mọ́tò ibi ẹ rí alizi cargo ni ọkọ mi ló rà fún ní ká máa fi kẹrù máa fi kẹrù sórí ẹ environment wa àwòrán ayé náà nonsense that's my daughter ọmọ mi ló ń bọ̀ yìí ah <laughs> mi ìfẹ́ ṣó mi ìfẹ́ ṣó gba rẹ̀ ó láìkì mi dákúdákú ọmọ mi nìyẹn ah àwa ti wà nílé ọdún Tókunbọ̀ ọlá ni ọlá la máa ṣọdún ọlá la fẹ́ ṣọdún ọlá la máa ṣọdún ilé oko ilé abúlé la wà pé kì í ṣe ilé èkó ilé abúlé la wà àwa ṣọdún. èwo ni ẹ ilé oní ẹ wọn là bọrọ pósì ẹ ó sọ bẹ́ẹ̀ bíi seven years ago ẹ ló tó ní ọ wọn bọrọ pósì ilé la propose lọ́jọ́ orí tiwa ṣé bá bí ẹsẹ̀ gùn ni ṣé la propose ni propose ilé olófò ó nílé bàbá ọkọ mi ó nílé bàbá ọkọ mi náà wá wà ṣé la propose ni ó ní patient mo wẹ̀ patient yẹn gan no be for mouth but see kẹ́kiri ìfẹ́ máa ṣe ojú ọmọ yìí ni ṣe mi ìfẹ́ máa ṣe ojú ọmọ yìí because ọmọ kékeré ni àwọn tó mọ́lẹ̀ wá ní kò sí wo àga iná la fi sílẹ̀ sixteen years ago àga iná mi òkun bọ̀ ò gbádùn lórí àga ìta fi sílẹ̀ iná sórí eré mi òkun sórí eré mi sórí ìpẹ́rẹ́ àdìsá àga yìí tá a fi sílé tá a fi ṣìrè. àwọn onídà ti máa sáré káàkiri ìwọ ló ń sáré kiri ìwọ ló ṣe jẹun sìn ìwọ nínú ẹṣẹ ẹ ṣe fẹ́ jẹun ebi ń pa ẹ ìwọ ló ṣe ń ṣe bí èèyàn ilé abúlé wa lélẹ̀ tí wọ́n sì ti rò lélẹ̀ mo sì ti ń rò ilé abúlé ilé abúlé ní bíbá yẹn mo sì ti ń rò rẹ ilé abúlé làwọn wa lẹ́yìn àti pẹ̀lú àdìsá sórí no be format olófò n ta fi sára lẹ́yìn àkórí mosaic náà gbélé mosaic sixteen years ago mosaic kò kúrò ń mosaic ló ń pè àtúntò àtúnrẹ àtún àtún mosaic ló ń pè ṣé ti rí ilé sixteen years ago mosaic òǹdọ tó bá dọ̀tí bẹ́ẹ̀ yẹn ẹ bá rí sáà ipò dọ̀tí ẹ fọ ẹ fọ omi fọ ara ẹ ní àwòtẹ ẹ rí i pé kí ni dọ̀tí ṣé ti rí Tòkunbọ̀ olófòóṣó rẹ. Thank you àpò àṣẹ́ǹjì tv tó ti rí sixteen years ago ni àṣẹ́ǹjì ah, television àwọn òṣèǹjì anything nílé kó lè mọ̀ pé àwọn òun ṣe àwọn àwọn àní kankan tá à ń ṣe jìnnì wa ilé abúlé wa ni sixteen years ago sixteen years ago I change one thing sixteen years ago sixteen years ago sixteen years ago mo fẹ́ ṣe jìnnì tí mo fẹ́ ṣe ń ti sórí tọ́júrí sixteen years ago ṣètìrì wò ó ṣètìrì tẹ́sán yìí tẹ̀lé sixteen years ago ẹja tajẹ fúlànà sixteen years ago kò sí ní tẹ́mi fẹ́ ṣe jù bíbá mo hmm? fẹ́ yàgbé ah lọ sí tọ́lẹ̀tì lọ sí tọ́lẹ̀tì ńlá hmm. tún aṣọ ẹ̀ tẹ̀ sílẹ̀ fún tọ́lẹ̀tì tọ́lẹ̀tì máa bọ́ bí ṣé o mọ tọ́lẹ̀tì lókè ṣé wàá lọ sókè ṣé wàá lọ sókè mọ́ mi dáadáa ṣé wàá lọ sókè. so ẹ̀yin èèyàn bí làwa ajílété náà la fẹ́ ṣe pàtì ọlá ní pàtì lídà mi náà senator distinguished senator wa pátápátá ọlámilẹ́kan sọlọmọ yáyí ọlọ́run ẹ máa rí mi bẹ̀ ẹ máa débẹ̀ ó lè máa ṣe tiwa iná máa wá bí ọlá ní party distinguished wa leader wa nìyẹn gbogbo ilé leader gbogbo ilé on the first na máa ṣọdún láti rò on the first na máa ṣọdún but tiwọn náà la gbogbo ẹ̀ la máa rú papọ̀ àtọ fídíò sí náà ní gẹ́gẹ́ mi mo jókòó kí lè dé bàbá bọ̀dá àti sẹ́ẹ̀ máa kékeré sí náà. Ah when you fit Tokunbo yìí ẹ̀yin ti toast baby bíláwà ìta ìtàbò inú ilé mo wà kò sí ìta o irú ọ̀rọ̀ ẹjọ́ kan wà ń ta o ah, tẹ̀lé inú ilé lè mi wà ẹ inú ilé mo wà inú ilé bẹ́gà ló wà ń ta kí ló ń yẹ bẹ́ẹ̀. wà á bẹ tẹ́ǹtì làwọn. tẹ́ǹtì làwọn tẹ́ǹtì lọ́wọ́ fẹ́ sí wa gbọ́ tẹ́ǹtì náà wà. Ah, wá mi sùúrà ó ṣàlejò àwọn ọ̀rẹ́. wọ́n ti kọ̀ gbogbo nǹkan tí mo fi ń lọ wọn báyìí wọ́n kọ́ ni. wọ́n kọ́ ni. ẹ ṣe ojú òní tì yẹn kí lorúkọ ẹgbẹ́ yín ah, kí lorúkọ yẹ orúkọ ẹgbẹ́ mi ó dà pé eh, young men ọmọ ẹgbẹ́ mi young men of agility èmi nìyẹn ẹgbẹ́ wọn ẹ máa rí wọn lẹ no mo lọ kọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo ti gbàgbé kí mo gbàgbé kí n tó dùn sùn bọ́ ẹ máa rí wọn lọ́la máa fọ́ wọn ìyá ìyẹn ẹgbẹ́ yóò gbẹ ajínigbé. ó ti wà lókè rà àbó wálé. bílà wa tó kún bọ̀ tó kún bọ̀ happy new year mo ti ẹ̀ láìkẹ́ ó nǹkan mi láìkẹ́ òun sọ àwọn òtọrọ díẹ̀ díẹ̀ obìnrin òun sì òtọrọ mi bẹ̀rẹ̀ pa o tiẹ̀ sí òtọrọ òun sì òtọrọ tó kún bọ̀ ọlọ́run mi ah. gbọ́dọ̀ parọ́ tó kún bọ̀ òun sì òtọrọ ọgbọgbọ́n ni òun sì òtọrọ ọlọ́run lọ́wọ́ ẹ̀ òun sì òtọrọ torí lẹ́yìn tó lọ yẹn la máa lọ lórí lẹ́yìn lẹ́yìn sọ̀tọ̀ lẹ́yìn sọ̀tọ̀ rẹ̀ tó bá ti bend tó bá bend lórí ìtọ̀rọ̀ tó ń sọ yẹn màá dà pé ẹbí rẹ. báà lọ lókè kí ló ń lọjú lókè. ó ti lè òkè tẹ́lẹ̀. ẹ̀yà wà bọ̀ wá jókòó. ẹ̀yà wọn lórí lókè. ọ̀wẹ́wẹ̀. ìgbẹ́ wá wá má bọ̀ wọ́n bá mi lọ sí tọ́lẹ̀tì sáà. níwà ń bẹ̀. ok báyìí wá. ọ̀la. bí a kò gẹ̀ẹ́sì bóyá bá mi hẹ̀pẹ̀. ẹ ah, ok small. dájẹ̀ ti náà mo lè sọ lẹ́ẹ̀kọ́ mi kó tó ń sáré olóhùn lọ sókè ni ẹ mọ̀ pé kéèyàn ah, àwọn yàrá tó wà lókè yẹn gbogbo ah, wọn wọn ní yàrá tí ò ní kọ́kọ́rọ́ nìyẹn ah, so àwọn obìnrin mọ rúùmù àwọn ọkùnrin mọ rúùmù ọmọ ìtàn. àní garun àní garun ká tó mọ ìrọ̀rùn ló máa jẹ́ so bá ti bẹ. bí tún jọ ni là ń lọ báyìí. bọ̀ kò ní kébì àtẹ̀sọ̀ rẹ̀. Wow. But, yeah, man, man, man. Ẹni tẹ́ fún wa ní April, ẹni tẹ́ ṣe dáadáa April ní ayé. Ah, Ojú òní sí. Ojú òní sí. Mi ní wáyé tí. Ayé tó kún bọ̀. Ṣùgbọ́n ní. Wọ́n kẹ́ kú oríire mí ìgbọ́rú ẹ̀rì. Tó bá mo tó bá mọ àwọn bíi àwọn ọdún kan sẹ́yìn àwọn èèyàn celebrate ó ah àwọn ìgbọ́dọ̀ orílẹ̀ ká tún máa hide orí ẹ̀ dàrú tó bá mọ èmi gbà tí yà ń jẹ òun ní sọ bẹ́ẹ̀ mo lè sọ pé wọn kí wọn kó oríire rí lórí tí yẹ̀sì mo fún wọ̀nyí ọ̀dà alákan fi gbá lára ọ̀dà wọn sọ pé kọ̀dà akọ̀kùn akùn àti kíni ẹ̀rọ̀kọ̀ kíni táìsàn tó máa ń lẹ̀ máa rí kó mi máa bó ṣe máa ń ṣe sára léèyàn tó tán gbogbo nǹkan tó wà ní parent mo ṣe wà ní àwọn tó mọ family mi. ee ọmọ mi èjìgbò èjìgbò yìí ń gbà máa lọ wò ọmọ mi fún àìbàjẹ́ ẹ̀ èjìgbò máa wò máa wò máa wò ìbára mi léjìgbò yẹn. ó jọ bàbá ẹ kòkòrò nínú. wàláì mi mi ìrírú jíjọ ẹ rí. ó jọ bàbá ẹ kòkòrò nínú kò kù síbi. báyìí bàbá ìjọba ń bọ̀. ó jọ granny ẹ̀ gan ìgbà tá à ń sọkọ ọmọ ọmọ tọkọjọ yóò jọun. David. yìí ta kọ́ lálẹ́ àná ìjì ló sọ pé òun òun òun òun òun òun oògùn jẹ́ fún mi lánàá yẹn oògùn méjì ṣiṣẹ́ gan ọ bá gbé mọ̀mọ́ ní mi ní fún àlàáfíà méjì tó kù yẹn kó wá ìgò yìí ẹjọ tẹ bá mi rí Tolúlọpẹ́ tẹ bá bá mi rí Tolúlọpẹ́ Tolúlọpẹ́ ọdẹgbàmí ni mo kí dáadáa ó yà kó o dùn ẹ bá ń kí Lizzy Anjorin àtọkọ ẹ o ẹ kẹrin àkọ ọdún wá rí sísà mi London ayaba faramadi Tolúlọpọ̀ Adéoyè ẹ bá ń kí pé mo ní kẹ́ ẹ bá mi kí pé àkó ọdún ìmọ̀ràn pọ̀lọpọ̀ ọdún láyọ̀ láyọ̀ la fi wọ ọdún twenty twenty four. kílẹ̀ yìí sọ sáwọn ìyá lóde dí Ìbàdàn. ìyá lóde yín o. ìyá lóde dí Ìbàdàn bí nípa àdúgbò ẹni gbogbo ẹ. àwọn ìyá dédé lọ dáadáa ta ló ní ìyá dédé òfò wọn ti ṣáde lórí aláàtí ṣáde twenty twenty four àríbáyé wọn. Malawi àwa tẹ́ ẹ bá rójú yìí bóyá a lọ ṣàìsùn ọdún béwu àwọn béwu kẹ ta ló láàánú béwu Ìlọrin àwọn yẹn pèsè jàǹbá ni. ọmọ àlè pọ̀ bẹ́ẹ̀. ọmọ àlè pọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹnu wọn ni sílàdà. àwọn ọmọ kan lọ níwà wọn lè dúró lórí wọn ní ìyálóde bẹ́ẹ̀ ìyálóde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n jẹ́ ìyálóde nílọ yìí. wọ́n ṣe ìyálóde. àbí mọ̀ wọ́n máa lè ní. ọmọ ìyá àdì ìbàjẹ́ òfin lọ́rùn. bí ìyá àdì ní. Hmm. sẹ́rẹ́kì bọ̀rọ̀ kìnní. bọ̀rọ̀ hmm. ẹ̀rùn. ìwo ni ìyálóde nínú lọ. ìyálóde rà dáadáa. ọmọ àlè ọmọ àlè nọ́nsẹ́nsà ní gbìngbìn. Béwu. Ìyálóde béwu. Orípórí ẹ̀ ti burú. Níta ní tíra ẹ̀ṣẹ̀ ní ìsìn. Torí ìná the first. A gbọ́dọ̀ fi violence wọlé tuntun. Pẹ̀lú violence. I'm correct. Ìyálóde béwu. Gbójú ẹ̀ síta olóbùkú. Kèrè lójú síta. Ọmọ ẹgbẹ́ mi lọ́dún ránṣẹ́ sí tòun tòun torí bóyá tù mo sọ fún mọ̀nà ìwọ ló gbéṣẹ́ yẹn fún ìwọ ló gbéṣẹ́ yẹn fún ọmọ ọmọ ọmọ tìbí yẹn ìwọ ló gbéṣẹ́ yẹn fún sọmọ ìwọ ló gbéṣẹ́ yẹn fún kò lè ṣe wá ìpè fún sọjí ẹ wá wà nínú òkùnkùn ìtafà nígbà tí mo fún ẹ ní gbogbo tá a fi sanwó ó mọ̀ pé ojú tiẹ̀ tí mo fa yín gbogbo proof pé nǹkan tí mo san rè through email ọjọ́ tí mo post bẹ́ẹ̀ ló reverse back mo rò pé à ah, ó jẹ mọ́ mo fẹ́ ní gbogbo proof owó tá a san fún Australia yìí ọmọ yẹn mo tún dá seventy thousand padà fún un tó jẹ́ kó ṣẹlẹ̀ rí àwọn èèyàn ń ṣe àwọn èèyàn ń ṣe bọ̀ mo ṣe mo ti dáwọ́ padà ọmọ yẹn pè mí láti tún wọn lọ́wọ́ ọmọ yẹn tún wọn lọ́wọ́ lẹ́yìn problem yẹn ọmọ yẹn pè mí but just because of you mi ì dá wọn lóhùn ìwọ gan pè mí tó ń sọ ma dáhùn ọ̀rẹ́ mi ó mọ àwọn ọ̀rẹ́ mi mo mọ tí ò ṣọrẹ mi mo mọ àwọn tó máa ń pretend mo mọ àwọn tó fẹ́ bà tèmi jẹ́ mo mọ àwọn tó fẹ́ bá mi kọyìn lórí social media nígbà tó yà ọlọ́ọ̀dì mọ́ àwọn fake nation nígbà tó fún ọlọ́ọ̀dì mọ́ àwọn fake nation kí ló wá bá bọ̀ èmi sọ fún yín pé ẹ lè gba nǹkan kan mo fojú ẹ gbolẹ̀ mo tún campaign fún Tinubu ó sáré lọ ìlànà ṣọ̀ṣì bàjọ́ ọmọ update lójoojúmọ́ pẹ̀lú gbogbo fìlà dúdú yín tẹ̀ ń dé pẹ̀lú Ọ̀ṣínbàjò dáńsì àti wà àtẹ̀síwájú ńbẹ̀lẹ̀ wà ń sùn ńbẹ̀lẹ̀ wà ń sùn ṣé Tinubu ò wọlé èmi sọ fún yín Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí Ọlọ́run ò sí lẹ́yìn alábòsí alábòsí lẹ́yìn nǹkan tó bá da ẹ̀kí láìkẹ́ nǹkan tí ò da lè máa ń tò kẹ bá rẹ̀ tó ń da fún àyẹ̀ ń tẹ́ fẹ́ wá wọlé wà rárá ọlọ́tẹ̀ ó sì gbàgbé ṣé o mọ nǹkan tó ṣe láàrin abirú pẹ̀lú olólùfẹ́ àwòrán mo bẹ̀ bù mi fẹ́ dá mi fẹ́ mú yẹn mọ́ ok ok mi ní fífọ́ náà ok ok ti bọ́ sá. ten to ten o torí ẹ bí wọ́n ṣe violence nàìjíríà tọ́lọ́pàá bá gbé sọ́lọ́pàá nàìjíríà bá gbé ẹ fún violence sọ́lọ́pàá nàìjíríà bá gbé ẹ fún bullying tí ọlọ́pàá nàìjíríà bá gbé e ẹ fún òun lọ́n ti ẹ̀lẹ́kù sí ti kàn ìjọba nàìjíríà gbáradì nìyà ẹ̀kọ́ sì sàn gbójú ẹ̀yà rẹ̀ wọ́n tó ń ṣe tó ń ṣe ọmọ ọlọ́mọ ó wà nínú ilé ẹ̀rọ àtọkọ ìṣàpì gbìyàn ìbáyọ̀ gbìyàn bàbá yẹn àwọn ẹ̀yìn àtàwọn ọkọ yẹn fámìlì yẹn ẹ̀rọ àwọn ọmọ yẹn ẹ̀yìn ṣàpì nìyà ṣẹ́rí ń tẹ́ ṣe fún ọmọ yẹn ọ̀run máa dá padà fún àwọn yẹn mo fi Kristi bùrà ń tẹ́ ṣe fọmọ yẹn torí ẹ̀yin lè ṣe àwọn náà japa mú. dísà àdìmọ̀jà. káàkiri ọmọ òun gan fúnra rẹ̀ káàkiri òun gan tó bá rán ọmọ oníṣẹ́ eré èèyàn máa fi tọmọ jẹ ni èmi ọba lè ṣe sáré kí ló dé ẹ lọ́jọ́ ìráyè tí ó happy new year. gbogbo ẹni tẹ́ ti pè mí tí mi ò dáínù ẹ má wọ̀rọ̀ mi ò fẹ́ gbé call on first. mọ́ mi nìkan ló pè mí tí mo gbé call yẹn àtàwọn ọmọ mi lẹ́yìn yẹn káàbọ̀ ń pè gbé call yẹn ní ìsìn mo fi gbé call yẹn ni pé I only want to answer business call tí bá ṣe business call tí mo ti pawó not the first bàbá ẹ̀ sì gbẹ́ni kọ̀ máa fọ̀n the first máa rojọ́ wèrè kí ló kàn mí pẹ̀lú nonsense kí ló kàn mí pẹ̀lú sí màtá if not mi ráyè ẹ bẹ jẹ gisad ẹ bẹ jẹ gisad gisad wà mí ó pọ̀ ó pọ̀ pa ìmọ̀ àti ọ̀dà ìjàbọ̀ kankan. Hmm, ọmọ mi jẹ́ ọmọ mi ee akọ́pọ̀ mo ń láì kàpọ̀ èrè èrè èrè èrè mo wo gíláàsì mi gbà ọlọ́run mo wo gíláàsì mi gbà ẹni tó ń bá yín compete ẹni ẹ̀ ń compete pẹ̀lú ara yín mi ì leader orí social media ó fọlọ́ ń búra mi ì bá ọ̀dù leader anywhere leader tí ò lè bá mi dùn láyé ní leader ilé ọkọ mi èmi ní ìyáálé ń wà lé dáàdì ó ní tì mí lè máa máa báyọ̀ jà tẹ́lẹ̀ tó bá dé tó máa sọ pé òun ìyáálé mi ayọ̀ ọ̀nà sàn tó mi rí èèyàn bá ṣe competition ló kàn mí pẹ̀lú orí dídá orí social media ló kàn mí pẹ̀lú tí ẹ bá máa gba number one kó gba number ẹ gba number one number ẹ pín mi sí nọ́mbà fifty mi ìwọ́rí èmi báyìí ní competition.